gbogbo ọmọ akéwú gbèrò gbogbo ọmọ gèrè alẹ́mi o mo fẹ́ bá yín délé àwọn bàbá tó bí yín lọ́mọ ọmọ akéwú gbèrò ọmọ àtàdúrà gbọrẹ Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jùyọ ọmọ mọ́rílé wá ìlú tí ó léegun ẹ̀sìn léegun lè bá bá wọn ọ̀kọ̀ọ̀kan lóró bẹ̀ ọmọ òpóró sọ òpó kan dúdú dúdú lábẹ́ aṣọ ọmọdé fi kálàmù dá wọn lẹ́kàn àríṣe àríṣe kọ́ńdú kọ́ńdú kọ́ńdú kọ́ńdú gèrè àlímì ooo gbogbo ọmọ gèrè àlímì báríkà tá a ríra wa àwọn olówó mọ́ra wa ò wà láìyá mọ́ra wa àwọn ọlọ́lá mọ́ra wa ò wà láìyá mọ́ra wa àwọn olówó pọ̀ ní Ìlọrin gèrè gẹ̀rẹ́ alẹ́ mi o ọmọ gẹ̀rẹ́ alẹ́ mi ìbáríkà tá a ríra wa ìlú Ìlọrin kì í ṣèlú fìtínà bá a ìlú Ìlọrin kì í ṣèlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó súnmọ́ àlìjáná Ìlọrin nìyí.